رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى أما بعد أسر القرآن يتم بنا أما بنا أما تسواجنا ليه àṣọ́rà tí a ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní ìṣọ́rà tí nù àti ka aya márùn-ún bẹ́ẹ̀ abẹ́rẹ̀ pẹ̀lú aya ẹlẹ́kẹ̀ẹ́fà ní ìlú pẹ̀lú ìyọ̀ǹda náà bísmìlá أعوذ بالله من الشيطان الرجيم الذين يرمون ولولا رحمة الله عليكم ورحمته وأن الله غفور حليم إن الذين Oh, my God. ọgbọ́n abẹ̀rẹ̀ sóra yìí àwọn mẹ́nuba ìdájọ́ zina hadu zina òun náà ni ìdájọ́ àkọ́kọ́ tọ́lọ́ sọ nínú sóra yìí ìran kan nínú àwọn tó máa ń zina náà ni ọlọ́run sọ ọkùnrin àtobìnrin àwọn etí etí di abẹ́lẹ́kọ ọlọ́dà fún ẹlẹ́gbà ọgọ́rùn-ún àwọn nínú hadithi pé wà tẹ̀gẹ́rẹ́ ìbò àmì káti gbé wọn jìnà sáwùjọ fọdún kan káti yà wọn lọ́tọ̀ọ̀tọ̀ àtàrí nínú hadith àti ayàtọ́wà nínú sóhà kíkà rẹ̀ tí wà nínú sóhà ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ṣe pé ní ẹni tí ìbá ṣe ẹni tó bá ti di abilékọ lọ́kùnrin lóbìnrin táwọn bá ṣe pé ájúwọ̀n ló kó padà ilé ìlànà ọ̀pọ̀lọpọ̀ àrùn lè ń takò pàápàá jùlọ àwọn tán láwọn ń kọ nẹ́tùkù tán náà ò bá nẹ́tùkù gbọ́ tó gbé nẹ́tùkù eléyìí nínú àti nínú tí wọ́n ń takò jù ní pé àtúnrí kíkà rẹ̀ náà àtúnrí ẹwà ní ìdájọ́ rẹ̀ wà èyí tá a rí kíkà rẹ̀ ta ní ìdájọ́ rẹ̀ ò sí mọ́ ẹlòmí ò ní gbàkátà pé èyí tá àtẹ̀wà rí kíkà rẹ̀ ní kùránì ní ìdájọ́ rẹ̀ wà ìyẹn tó bá mọ́ tí ń ṣe pé ní ibi tá a ti mú ẹ̀rí náà Kùránì àti hadith pété ọba ti rí ti Kùránì hadith tó máa kó wà parẹ́ bákan náà àníbi tó wà ìmplimẹ́ntì àtàwọn sọ́ábà lálẹ́ ọlọ́wà ní àwọn tó jẹ́ pé wọ́n ilé abilékọ ẹ̀fún wọn ní ẹgbẹ́ ọgọ́rùn-ún bákan náà ẹ̀mọ́jẹ́ káà ní wọ́n ṣe ní orúkọ òfin ọlọ́run lẹ́yìn náà lọ́wọ́ aṣọ òfin ẹni tó ti kọ́ sífò ìmọ̀ ẹlẹ́rọ ìsìnámọ́yà a ní pẹ̀lú pẹ́jọ pé jẹ́ pẹ́ntẹ́ pàrọ̀ ìsìnámọ́ kó jẹ́ mú sọ́nà àbí mọ́ sọ́nà ẹni tó kọ́ rẹ̀ ń jànú obìnrin tí ìsàlágbèrè ìlàjọ nínú àfàtàn tó ẹ kó obìnrin tẹ́ pé ìrìn rẹ̀ náà dá ìrálẹ̀ tó gbogbo ẹ̀ lọ́mọkùnrin gbangba tẹ́lẹ̀ náà bá sọ fún àwọn olórí kẹsì tààzí ìrìbẹ́ tó kò ní fún ní hádù ẹni tó ó sọ pé yẹn lè dìnnà ẹni tó rí pé ìrìn ẹni yẹn náà fi gíní kò dá tẹ́lẹ̀ ìlọ́run lókè náà lẹ́bí náà yẹ̀rì mú náà lè mú sọ náà tì àwọn tí wọ́n ń lẹ ẹran sinamá ẹni tí ojóbìnrin tó dúró déédéé kókó rẹ̀ ń jáná ayíkẹ́gẹ́ náà mọ́ sọ náà tì yẹn wọ́n ti gba ẹni tí ò dúró déédéé tẹ́kọ̀ náà tẹ́lẹ̀ iṣẹ́ afẹ́wọ́ ní dégínì ń ṣe wọ́n lè ti gbàdà ọlọ́run alẹ́ tó bá lọ́rọ̀ oṣù mẹ́mọ́ èèyàn báyìí nínú àìsàn ńlá rẹ̀ náà ọlọ́run ní ẹ̀fọn lẹ́gba àádọ́rin ìyá kan ìkejì tó ní pé tó bá jẹ́rìí ẹ̀mọ́gbẹ̀rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mọ́pẹ̀dárọ̀ kó wá jẹ́rìí torí pé kò kí ìlú rẹ̀ níbẹ̀ tó bá ti èèyàn fáfẹ́ ẹni bá kàfàrà rẹ̀ ṣùgbọ́n fóṣùkò àmàlẹ́ ti wá tó wà kò kí iṣẹ́ kò kí ìlú ti ṣe ní. ẹ̀rọ gbẹdà sọ̀rọ̀ tó bá tún bá ń kọ́ pé lọ́nà bá ti sọ yapa pé tó bá tún bá ọ̀nà ti tún bá lọ́nà ọ̀nà ti dẹ̀ ní irú. àwọn ìfẹ́ tó bá tún bá ó dẹ̀ ní irú ṣùgbọ́n wà látẹ́kẹ́ bá lọ́la ọ̀hún ṣàrẹ́ta abadan tọ́lọ̀ ń sọ ó sì wà lórí ẹ̀ kódà tó bá tó bá tó dẹ̀ ní rí pé tí bá ti àní mọ́ ní wá jẹ́ ìsọ̀rọ̀ tó bá ti jẹ́rìí àní ìgbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ara ń fa mi sọ ọ̀sọ́gbọ́. àwọn tí ní nítorọ́ lù ẹ̀ṣẹ̀ ńlá ẹni fún àdáni mi nǹka sábọ̀ olùmọ̀ òbí kọ́ọ̀tù nínú àwọn ètò gbàǹkọ̀gbìn méje ó ní nínú tánàbí kan pé kéèyàn máa pèrò nísìnyí obìnrin tó kéré ń jà ní tó jẹ́ mọ̀mẹ́ni ẹ̀ṣẹ̀ lánàá ìyẹn ni a gbọ́dọ̀ máa sọ ẹnu wa torí pé a mọ̀ pé inú tẹ́sìn wa tọ́ òun ni àlẹ́ẹ̀rẹ̀ ìjọmọlúàbí wa àyẹ̀rẹ́ ni wọ́n bùkátà jọmọlúàbí wọn kọ́dẹ̀ lómi bùkátà ìjẹ̀sìn lọ àbí wọ́n bá bá nẹ́bí dọ̀lá tọ́gbọ́n àbábí dọ̀lá ẹlòmí ò ní gbé wọ́n rárá sọ̀rọ̀ kékeré bẹ́ẹ̀ bá ẹ̀mọ̀ rí kọ́ tó fi mọ ya. àmì ìdẹ̀tọ́ abada àfa mi gẹ̀rẹ̀ ó ti tó awọ́pọ̀ láàrin àfa náà níta nẹ́bí kọ́ tó àbí àmì kéèyàn sọ̀rọ̀ ẹ̀ láì dá ṣùgbọ́n ẹ bá sọ pàlẹ́bí bó lè ti mọ rí lára yìí tọ́ bá sọ ya kódà náà tọ́jú pé àwọn bá kan lọ kọ́ọ̀tù ní tí ó ti ju obìnrin tó ogun àbá ti jáde pé ẹ mọ̀ sí wa gbọ́ o ẹ mọ̀ sí wa gbọ́ o lórí pé kíní kọlà torí ẹ̀ mú wọn o torí àwọn bàbá atẹ́sẹ̀ kíní ẹ̀ ń bu ni ẹ̀kẹ́ kò bá abánẹ́bí dọ̀la àbí àwọn bàbá àwọn ìjà sí yìí ṣùgbọ́n àwọn bàbá àwọn tẹ́ ń sọ̀rọ̀ sí àwọn ẹ̀ka pàṣẹ sí wọn fún gan ẹ̀sìn náà wá pa fún hmm. ara ìdífẹ́ǹdì pàṣẹ sí yẹn ó ní kí ẹni tó bá sọ pé ó ṣe ìsìnà tí ò ṣe àbítẹ́ni orí ẹ̀rí mú wa kásìkín kásìdẹ̀gbà kódà ó ti kẹ́lé ilé yẹn ń gbéra lọ kọ́ tó ti parọ́ pé mo gbowó ó ṣe kíní kan kélé ìjù lọ káyíká àwùjọ tó bá dáa ní tó tó bá kọ́kọ́ mi lè sìn ní káyíká àwùjọ tó dáa ní tó dé àlùmọ̀ tó sọ́mọ́ olùmọ̀ káfíìn tí wọ́n dúró tẹ̀sán ọlọ́run irú obìnrin yẹn ti lébẹ̀lì ẹ̀ nìyẹn kàárọ̀ fọmọ kíákíá kò sí bàdé kẹ obìnrin kan ní wọlé kẹ ẹbí mílẹ̀ yìí lóbìnrin ní mo ń ṣe òun gẹ́tì ń lè bọ́lá rẹ̀ ẹ̀ka òjò tó ti bàjẹ́ nìyẹn tọ́ba lómi lè sinẹ́ onílẹ̀ yìí lóbìnrin ní mo ń ṣe àbí tọ́ba lọ́kùnrin náà ti ọdẹ kìlọ́lọ́n tó mi fún tìrí mẹ́lẹ́ lọ́n wí kódà bẹ́ẹ̀ lómi ò sí ní ìta ń gbéra wọn lọ kí ní bẹ́ẹ̀ olóṣèlú nínú àbúyé àfáà ní ìsira wọn náà èlé ìta ń sọ yóò ju aburú kàmíta ń gbéra wọn lọ nílẹ̀ ìjọba so islam fẹ́ ká máa sọ̀rọ̀ ẹ̀ láyé dàbí defamation ìkàlélé ìmídìí wa tó tó yẹn náà ẹ̀yẹ ká máa sọ kódà nígbà mẹ́ta bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ajẹ́fẹ́ ẹgbẹ́ wa lógún ìwọ́n ìjọba yẹn máa ń bẹ́ẹ̀ lómi ló wà máa tàbí tàbí náà létí ìyẹn ká àfọ́ ìdí rẹ̀ ká máa jẹ́ náà sí i ìyẹn gẹ́la ẹni tó fún ọ̀pá ẹni wá ti ń ṣe ọ̀rọ̀ ẹ̀dùn lóṣè kí ló kàn. ẹ fáwọn ẹlòmíì pàápàá jùlọ náà sábà dúró dédé bí wọn níbi díà wọn fà yín ní rìn sẹ́fìfẹ́ mọ tẹnubọ pàṣẹlítì àbí. mọ̀tòrí sínú ẹgbẹ́ rẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ́jọ́bọ́n ìdílé bá níbi náà àrẹ́bí ọmọ mẹ́rin mẹ́rin wa àwọn ọ̀pẹ ní mẹ́jìnnú bẹ́ẹ̀ ni nígbà tá níbi wa musa pàdé fìrìhàn nínú àwọn rọ́bìlẹ̀ ilẹ̀ alẹ́mí àdébí wa musa bẹ̀rẹ̀ sí fẹ́rí lẹ̀ ẹ́ nígbà tó fìrìhàn dáre kọ́ ní iná rọ̀túlàkùn ẹ́ iná rọ̀túlàkùn lẹ́bí orísìlá ilé ikú lamẹ̀tìnú ẹ̀dá tó kẹ́lá gbé tàbí ìdíbi ọ̀rọ̀ mẹ̀tìnú musa ìyá dalóhùn musa sọ̀rọ̀ ní àkàtọ́jẹ́ ìkẹta so kákẹ́kọ̀ọ́ látara ilé ẹ̀sìn ní òfẹ́ ká mọ ẹ̀dì fíìmù yẹn ìyẹn ni ẹ̀rù pé ìyẹn ilé yìí sì ṣe pé bóyá ẹ̀sìn èèyàn àbí nǹkankan ni ó dálé lórí ètò dálé lórí ni pé wọ́n fẹ́ ba ìjọmọ lóàbí ẹni jẹ́ ni nínú tó àwọn ọmọ bíbà ìjọmọ lóàbí yẹn jẹ́ tó lágbára láwùjọ tẹ̀sìn bá wà oníkàkà fara yẹn òkò ẹ̀dílé gbogbo lè jìnà sí nìyẹn gbogbo ọmọ bá gbọ́mọ̀ ẹ̀kọ́ yẹn tó kí àní sísẹ́ mùsùlùmí ìtumọ̀ tẹ́ ló ṣe ìyàwó rẹ̀ náà kọ́mọ̀ sí kí ni kó lé ọmọ lọ ọmọ rẹ̀ lójógún rẹ̀ òun lè jogún ọmọ rẹ̀ ìtumọ̀ ẹni yẹn ìjọba pàtàkì fúri fi lé ní eré ilé iná ń ṣe kálẹ̀rọ̀ tìǹbù yẹn àìpẹ́ yẹn ọmọ tó bá bí ìṣèpé lọ gbé alákòókò gbogbo nǹkan bẹ́ẹ̀ ìyẹn ti ń fi rìn lẹ̀ ilẹ̀ sí náà fi fi ojú kékeré wò ẹ̀fọ́ kékeré mu ọlọ́run tó wá fẹ́ sọ òfin mi táàmù sí ìdájọ́ lẹ́hàn àbí àlùmọ́lá àná àti kálí ìgbà táwọn sọ̀rọ̀ sí ìpínlẹ̀kùnrẹ́rẹ́ àbí ó ní kí ọkọ sọ pé ìyàwó òun ó sì sí náà ọlọ́ni wà lẹ́bí náà yẹ̀lùmọ́rán àzúwájà fún un àwọn tó yẹ pé ní ọ̀rọ̀ zina fáàtẹ̀fẹ́ òkú zina sáàfẹ́ lẹ̀ sánẹ́lẹ̀ mọ́ ìyàwó wọn ọkọ oníyàwó zina ọ̀làmúyà kún láwọn oṣù ọ̀dá wà á dédé rí mi pé ilá àǹfóso ìjúra wọn náà lọ àwọn ọkọ̀tọ́ níyàwó rẹ̀ zina táwọn arẹ́lẹ́rìí mi pé tó gbé mẹ́rin ju ara wọn náà lọ ẹ̀sẹ̀ káyí pé sára àtàmì tí ò bá tẹ́lẹ̀ rẹ̀ mi pè kí ló ti dúró yẹn kí ló ti dúró sáàtì hajj tó yẹn alikọ́sìbù ti dúró bẹ́ẹ̀ mo tẹ́ kọ́kọ́ síyàwó ni kò sí ìdúró tó náà process mi kọ́kọ́ síyàwó ó lé kí ni ó tó yàtọ̀ káyí pé ara àtàmì yẹn ni ó ti dì náà tí ọ̀rẹ́ rẹ̀ mẹ́rin produce half lẹ́gbàá 80. náà ká tó tóbìnrin bá ní ẹ̀dàkùn tẹ̀ tó àti lórí tèmi lẹ́wà fi ìlú ẹ̀dàkùn ẹ̀bá ń sàánú ẹ̀ àtàánú àbá àníṣàánú ẹ̀ àníṣàánú ẹ̀ tó rí pé kìí sí wọ obìnrin ẹ̀sẹ̀ ló gbélé ibi tí yẹn ti lọ ní bẹ́ẹ̀ nìyẹn pààyàn ara fámìlì àwọn fámìlì àná àwòsí àforíjì ìyẹn lè lọ́mẹ̀ ṣùgbọ́n níbi ọ̀rọ̀ kọ́sùpé èmi náà mo sọ pé sọ báyìí sí mi tó tọ́ ṣùgbọ́n ẹ bá ń pádùn rẹ̀ kò ní ti bẹ́ẹ̀ mọ́ jọ mi kò lọ ibi tó ti lè pádùn rẹ̀ ní kọ́rọ̀ ẹ̀ kó mọ́ ti gbé kéde ẹ̀ lọ́dọ̀ ta àwọn aláṣẹ. nígbà táwa ní ìyàwó àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n rí ẹlẹ́rìí bá kẹ́lẹ́ sí àhàdíhìm àrùbà òṣàhádà tó ẹni ẹlẹ́rìí ó dúró ní jẹ́rìí mẹ́rin yóò máa jẹ́rìí lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ yóò máa ló ń jẹ́rìí ń jẹ́rìí tí èpẹ́ mẹ́rin ìjẹ́rìí rẹ̀ kọ̀ọ̀kan yẹn ó ń sáàfù kiri èèyàn kọ̀ọ̀kan nígbà tó wá ló ń jẹ́rìí lẹ́ẹ̀mẹ́rin tí ìjẹ́rìí rẹ̀ ti sáàfù yẹn mẹ́rin kí ló kù á ló ti pé kò sí ti sọ síbẹ̀ ìdí agbẹ́yìn ni pé yóò ní ìnáwó làmínà sọ̀rọ̀ dẹ̀pẹ́yìn yóò tó wá fún mi tàwùkìd ìnáhù kájúdájú wọn àmínà sọ dèké pé òdodo ni tí ó ti kiri òun sọ torí ẹ ló fi jẹ́rìí lẹ́yìn ẹnìkan. wàá tọ́ síbẹ̀ wàlùkáàmì fásitì ní tí wàá sì kàrún anna lánàtà lọ́rọ̀ lè kí gbogbo tó ń jẹ́ oore ayé àti ọ̀run kọ́dọ̀ ń pè jìnà tó ẹ̀fẹ́ ṣúná ni o gbogbo tó bá jẹ́ orí ayé àti ọ̀run kọ́ lọ́run gbé jìnà sóhun ń ká nàmínà ìka àdìbò tó yẹ pé tóun sọ ìrọ̀ ni. jẹ̀mọ́ ìtẹ́niyẹ́ ṣe ni yẹn ní kí a ọkùnrin tó lóun rí yàwó mi ti ṣe kíni ṣe lè ṣe lẹ́nu kí ni ó ṣe yóò búra lẹ́ẹ̀ yóò jẹ́rìí lẹ́ẹ̀mẹ́rin pẹ́ni tó ń sọ yìí kò sí rí nínú ẹlẹ́ẹ̀kaàrún yóò wá fi pèlè gbogbo orí ayé àtọ̀run ìyọnu ọlọ́run tí ọlọ́run ó jìnà fún wọn tó ẹ pé tó ń sọ yìí ìyọnu wà ní ẹkùn wọ́n ní ayé àlẹ́gbàgbà sọ́lá kan nínú àwọn láyà ìṣẹ̀lẹ̀ ń parẹ̀ tọ́lẹ̀ náà Umayyatu Hilal ibn Umayya kílá kórìkọ rẹ̀ Hilal ibn Umayya ó jẹ́ kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n lógun Tabuk tánàbí yẹn ló di táyà padà wá sọ kalẹ̀ kọ́lọ̀ sí kìnnì kọ́lọ̀ forí jẹun yóò sá tó tọ́wọ́ Káàbù bin àti ìlànà olómọ́yà àtẹnìkẹta ẹ̀kọ̀rọ̀ bí náà òun ló wá bá nẹ́bí pé òun kẹ́fín ọkùnrin kan àbó òun rí báyìí tó bọ́yá òun ṣe báyìí báyìí báyìí ànẹ́bí pé kìtìbó ṣe rí náà nù oníbẹ̀ni ní lànàbí péyàwó rẹ̀ ní lànàbí wa ìrìnkẹ́ látara àti ẹni sí ìpé wá wáyé mo fi rin ilẹ̀ bákan náà jẹ́ ilẹ̀ rẹ̀rin ó sì fi ìpéyele tó bá ṣe bẹ́ẹ̀ kí láti fóbìnrin tóbìnrin bá ní náà mò ń ṣe tí ọkùnrin ẹ ti kọ́ sí fún mi kò sí kọ́sílù gbọ́n ìdájọ́ kẹsẹ̀ ẹni lẹ́gbẹ̀ẹ́ ni ìdájọ́ náà ìdájọ́ àti hádù fúnbìnrin yẹn hádù ìdájọ́ jẹ níyà ẹni tó ti zìnà tó ti ti wà ń lé ọkọ ṣùgbọ́n ìtọ́lọ ní bí ìtọ́lọ sọ mi pé wàyẹ́ dẹ́rọ̀ á ní alẹ́ àzáàbà ṣùgbọ́n obìnrin náà á dé yà kúrò fún àní jẹ níyà agbe ya kurufu an ta shaida arba shahadati billah to na ba je le melu le meni na to ba ku oko re ni ba wan irau irau ko na dinau sinaba u to na wa je le meni anáwó lamínà kàbíbí ìwé bàbá alágbájá ẹ̀ kíni òpùrọ́ ni o irọ́ ní ń pa o àgbè ìyà kó fóbìnrin náà à ń sọ pé nígbà tọkùnrin ti sọ lẹ́ẹ̀mẹ́rin ẹ̀ pé kẹ́rin mẹ́rin bá ti pé àárín ọ̀rọ̀ ìsìnlẹ̀ ti dúró ọlọ́run ti ní pé yí ọkùnrin tó níyàwó ìsìnlẹ̀ kó jẹ́rìí lẹ́ẹ̀mẹ́rin ajẹ́pẹ́rin mẹ́rin ti pé nù ìgbà ní kò tí ì pè é tó ti gbọdọ̀ fi ìpele tó bá gbé àgbẹ̀ kó ti pé nígbà tó ti fèpè náà sí adájọ́ ìrìnà adélépọ fóbìnrin fóbìnrin ló kù níbi ilẹ̀ àná àní ti ṣe àpò obìnrin náà tó náà bá dé anukó náà jẹ́rìí òun ó jẹ́rìí lẹ́ẹ̀mẹ̀rin pé ìnáwó laminal káàzì bí n pé ìtọ́kùnrin yẹ sọ kíni ìrọ̀ lọ jẹmọ́ ẹnìkan wà lórí láti náà méjèèjì o àìbẹ́ẹ̀kọ́ tó wà lórí láti náà méjèèjì tí situation bá rí báyìí ọlọ́wà náà láti náà méjèèjì àmọ́ káyípa àmọ́ ni kóbìnrin ló wà lórí láti náà á fi hádùn pọ́sibù fún ọkùnrin á jẹ níyà tó ìyàwó ní ó rí bẹ́ẹ̀ ni á fi rọ́jìmù fún obìnrin ìjìyà dìna abilékọ ìkájú ní mọ́tẹ́ àmọ́ kẹ́kẹ́ ní méjì ọdún láàbù sí lọ́dọ̀ nìkẹ́kẹ́ ọkùnrin yẹn sọ tó bèèrè tako pé ìrọ́ ní kíníkan kíníkan tọkùnrin àwọn ọ̀ká tẹ̀fẹ̀lá ìrọ́ ni mo pawọ́ ẹgbẹ́ta lápadà sí ọ̀dọ̀ ọkùnrin àáfò ní ẹgbà èsì káyipẹ́ ìyàwó obìnrin lẹ̀ pé òótọ́ ni wọ́n sọ o á ṣe kíní fún á sì rọ́jú fún ṣùgbọ́n méjèèjì ló pa mọ́ bí ẹnì kan òṣìṣú wọ́n lẹ̀ fẹ́ nìkan pé tòun ò rí bẹ́ẹ̀ mọ́ nítorí wá kò ní àlùmùlá ànà kílápé láàánà la ẹjọ́ wa tọ́ sí pé ìyẹ́lá ní ọkùnrin lọ gbogbo orí gbogbo kẹ́ ìgbànú ọlọ́run kọ́nà tó tóbìnrin náà bá tẹ́ kéré tẹ́ náà lẹ́mẹ́rin kò sí tọ́jú bẹ̀ níbi tẹ́ náà wàlẹ̀káàmì sátà ẹlẹ́ẹ̀karùn-ún òun sọ pé lọ́ọ̀yì àléhà pé ìyà ọlọ́run ìbínú ọlọ́run ìbínú ọlọ́run kò mọ̀ bá wọn nǹkan nàmínà sọ ọ́ dìtì ìtọ́ ẹ̀kọ́ ìtọ́ ni arákùnrin ní sọ ìpínlá ńlá lọ́wọ́ yìí fẹ́ síra wọn nígbà tó tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láyé ànẹ́bí ànẹ́bí wáyé àwọn méjèèjì torí pé tí mo láánẹ́ bá ti tẹ̀lẹ̀ ọkùnrin àti obìnrin wọn lè fẹ́ra wọn ìyà tó wà bẹ́ẹ̀ nìkan ẹ̀lẹ́ fẹ́ra wọn nínú ọ̀nà sọ́mọ́ ṣe pété yẹn bí ọ̀rọ̀ nìka onílé ẹgbẹ́ ọtí kọ wálé ẹ̀kọ́ máa ti ìdá ìdàkẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ gilé lóòjọ́ tó wá ìṣẹ̀mù láàánà náà ni wọ́n ti bẹ́ẹ̀ gilé fámìlì kò sí ìdá tọ́ba tó wọn ká tó lè padà pẹ́ra wọn ẹ̀rẹ́ pẹ́ra wọn torí pé èkú yẹn yóò jà àbí tí ìbá tó jà lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ kátẹ̀ ní kò jà náà ẹni tí yẹn ti bu èkú lébà fún yẹn wàá dó lábẹ́ rẹ̀ àwọn ẹni tí yẹn ti bu èkú rẹ̀ lórí nítorí tiẹ̀ lọ́dọ̀ aláṣẹ fún yẹn tó pe àwọn èèyàn kẹ́tọ́ wá wé sínú ẹ̀tì ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wọn ní jọ wà pọ̀ mọ́ yẹn ni alukur'anu sọ ní àásì fún wọn so wọ́n wá yà wọn Now, sheikh saadi rahmatullahi alayhi wọ́n ní فإذا قام اللعان بينهما tí mo láàánà bá ti ṣẹlẹ̀ láàrin méjèèjì báyìí fúrùkọ̀ bàìnáwó wọn ìlàlẹ̀ abàjì wọ́n tún wọn ká ẹ̀fẹ́ tí ẹ̀fẹ́ àwọn àtẹ́ẹ̀tẹ́ bá kọ́ra yìí tó lérí àwọn fẹ́ bóyá dáa ṣe tọ́ tọ́lákùn bá inú ni oníbàdí bẹ̀ káyọ̀ tọ́lákùn lẹ̀ ẹ̀rọ̀jì ni oníbàdí bẹ̀ padà bí bọ̀tí eléyìí ẹ̀kẹ́ lẹ̀ àánú ni kò sí fífẹ́ padà kẹ́kẹ́ kọ́ra kẹ́kẹ́ yìí padà rẹ pé ah, àtẹ̀ àánú ni àbámọ́ ṣe kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ilẹ̀ àbàtàn lè wọn pàǹtàfà lè wọ́lá ọmọ káíkọ́ ọmọ kí náà tọ́lẹ̀ ti lè hàn tọkọ ní àlọ́mọ yìí ó lọ sí báyìí lọ sí báyìí báyìí ọmọ yẹn gan wọn ní ló wà láàrin méjì hàn níbọkùnrin hàn ní fífi ọkùnrin yẹn ọmọ rẹ ni. náà bákan náà أنه غير الآيات يدل على اشتراط هذه الألفاظ عند الآن منه ومنها واشتراط نعم ibùdó àbá fi tó jẹ́ pọ́ìntì ń bí wọ́n ní wàhánà lè'án mọ̀tàfọ̀ bí sáwùjì mọ̀tàfọ̀ bí sáwùjì wọ́n ní lè'án yẹn ọkùnrin ló wà fún ìdá àrọ́ mọ̀mọ́rápà nígbà tó bá pé ní òun rí àwọn tó kẹfẹ́ ṣẹlẹ̀ sí i àbí tó ló ṣe sí ní láàbẹ̀lẹ̀ àti kéde kí àwọn bàbá pé bàbá lágbájá ṣe sí náà tọkùnrin bá sọ pé ìyàwó ṣe sí náà nílẹ̀ àná ó ṣe pé kí ìyàwó bá pé ọkùnrin ṣe kí ni ó ṣe sí náà tó yẹ pé ní ìyàwó lọ́kàn ṣe sí náà sábà nílẹ̀ àná sí olórí lè jẹ́ nírú ìyá mi ṣùgbọ́n káṣí lè àná báyìí ká a ìtìmọ̀ òníwáyé yí lẹ́gbọ̀n pé láti ah, ní ìwúwo lọ́dọ̀ obìnrin jọkùnrin lọ kí ẹ̀ lóbìnrin yìí sí náà ìyẹn bá tẹ̀ jẹ́ nìyẹn káíká òjò tó dáa ní ẹ̀kọ́ tó lápọ̀kùnrin ni òun sì lè ṣe gíní ìfẹ́ àwọn ìfọ́bìnrin à àyẹ̀wò mọ̀ òkà ẹ̀rọ tó ṣe sí náà rí pápá jùlọ ká tó ajẹ níyà máa lè án là ibro tàbí ẹni kọ́lá tó yẹ pé ní ṣúṣú máa tọ́kùnrin ẹ̀dọ́ kó kẹfì tàbí tún wọn ká yẹn àbí kò tẹ́tẹ́ kẹfì tó lóun rí kó tẹ́tẹ́ tàbí tún wọn ká tó bá lọ dọmọ látàrí kọ́lá kọ́ mẹ́rin bá jọ jíjọ yẹn àní kàkún torí kó ti dìbà rẹ̀ ẹ̀rí láyé lẹ́ni dna là ń mọ́ sọ ẹjọ́ dna ìdí ìsìlámù gbélé ni wọ́n tó àbẹ́sì lẹ́ni dna là ń mọ́ sọ àbí àrí ìsọsọ pé ẹ tún lọ sí ibò mi tó ìgbà tí ṣe ṣáàpù sí àbí àti dọwọ́ rú bẹ́ẹ̀ ọlọ́run ni wàláwọ́lá fọ́dúnlù lọ́yí àlèkún wàràhàmàtù a ní tí ò bá ti pé ọlá ọlọ́run ni àti kẹrẹ lórí bàbá abdulrahman saadi rahmatullahi alayhi wọ́n sọ wípé wàjọ̀wábù shart mahdhuf ní àkótó bá sọ lọ́lọ́run lórí yín ni àtàánú rẹ̀ wọ́n lọ́ha tawwabul hakim àríkọ́lọ́ ọba tí wọ́n forí jẹ́ ti máa ń ṣàánú yẹn tí ò bá ti ọlọ́run àti kẹrẹ ni àríkọ́lọ́ ọba ti máa ń ṣàánú yẹn tí ò bá ti ọlọ́run àti kẹrẹ ni kí ni bá ṣẹlẹ̀ bàbá ní tó jẹ́ jàwáàbù yẹn rírà pẹ́ àìdẹ̀ wa wallahu alam ani yadulu alayhi siyaqul kalam ani ọ̀rọ̀ tí ń bọ̀ ní ó túnmọ̀ pé nǹkan kan gbọ́dọ̀ wá ń gbé tí wọ́n sọ ẹ́ la ahalla bi adil mutala'inain alkazib bainahuma ma nínú èpè tẹ́gbùjọra wọn yẹn kí ní ò bá lẹ́nìkan náà méjèèjì nígiri bá ṣe mọ́ lónìí kí ètò mọ̀ ọ̀rọ̀ yẹn ní wọ́n sọ́rọ̀ ìjọgbò ìpele àbí ẹ́ àwọn àjọ ìsàyé lọ ẹnikẹ́kọ̀ọ́ rí bínú ọjà rẹ̀ yá sí ìkejì náà lówó sí àti bó ṣe pèlè fún wọn ẹ̀ka ní ọlọ́dún wà lórí wọn tí wọ́n ti bu èpè ó yẹ kó fi mú kankan ní ẹ̀ẹ́dọ́ fi rí sí inú òróró náà yẹn ó wà lórí ààrẹ ọlọ́run ti ṣe kí ni wọ́n ti fi ṣe kí iye bẹ́ẹ̀ ni máa gbá ìrẹsì kẹsàn-án subhanallah subhanallah ìgbà mi dé ìmọ̀ sọ̀rọ̀ ìpè àtọ́lọ́ ń ṣàánú wa ẹlùmí ṣe pé lera rẹ̀ tí ìgbà bá tẹ̀lé bí ẹ̀tẹ̀ ní mọ̀ bá ń ah, ti fọ́ àrùn wọn ṣùgbọ́n ọlọ́run ń ṣàánú wa kò wá ní ìṣẹ̀lẹ̀ ẹlùmí sọ̀rọ̀ ìpè rẹ̀ yóò tún máa lówó sí alájà arọ́ tó máa bá tún mo sì ní ṣe pé lera rẹ̀ àyíká àánú ọlọ́run wà lórí wa káìpé táwọn mọ́ ń sọ nígbà mí tàbí táwọn rùn ní tí ó dá lọ́mọ ìṣẹ́ fún ìrìn ẹ̀rí ẹ̀lẹ́ ò bá ti láyé gbé àwọn هذا هو من عندك فامطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم ọlọ́run tó ẹ́kú lóòtọ́ ní tí ọ̀fẹ́ náà mọ́dù yìí tọ́fẹ́rá nẹ́bí rẹ̀ àwọn òtẹ́ pẹ́lá nẹ́bí tọ́fẹ́rá Muhammad yẹ kí sẹ́mọ̀ mọ́ rọ òkúta léwà lórí ẹ́n àwíkọ́ fún wa níta ìyẹ́ ẹlẹ́tàrí ọlọ́nu wa makana Allah ni àzíbà wọn à ń tà fún yìí makana Allah mọ àzíbà wọn ní ẹ̀sẹ̀kìlò ọlọ́run kan mú pé àwọn akẹ́tẹ̀wà lórí ẹ̀fẹ́ wá sàfún ní ìwà níbi náà wà láàrin wọn ní tọ́fẹ́ yẹn ló bá ó béèrè tí ò dáa bí a torí káwọn ẹni eré wà láwùjọ wọn ọlọ́run á ní sí nǹkan yẹn fún wọn nǹkan wọn bá àfẹ́tì àwọn ẹlòmí àbí kọ́ bá àfẹ́tì àwọn náà irú rẹ̀ ní rúwàbí ilẹ̀ àánú yìí ẹgbẹ́ tó ti ṣe pé àbí léra rẹ̀ ọkùnrin obìnrin ẹ̀sẹ̀ tí tó wá ń gbáyé lọ tí ìgbésí ayé rẹ̀ tẹ̀lé kí tí ó yàtọ̀ ilé limọ̀ rú pé ah ṣùgbọ́n tí ó fún yẹ kó bẹ̀yẹ ti mú un ẹ kí gbẹ́tí mọ́ já ọlọ́run wàláwọ́lá fábílọ́lá àlékún wà ráhàmọ́tò yóò bá ti ọlọ́run àti ìtẹ̀lẹ̀ lórí yìí ni ìyẹn gbogbo tẹ́ sọ yẹn yóò mọ̀ sẹ́ lójú kí lójú ẹsẹ̀ ṣùgbọ́n àna lọ́ha tàwábùn hakim wọn bá tí wọ́n gbà tó bá lọ lọ́wọ́ tó jẹ́ pé ní Ah, ọ̀nà kan fẹ́mọ́ sẹ́pẹ́tì ọkùnrin àtọ́gbìnrin ilé ìwà tó kọjá kọ́ àbí ẹ̀wọ̀n ètò kúlù kí kò sí lábẹ́ kúlù kò sí lábẹ́ tọ́lá bí fásitì ni wọ́n gbẹ̀gìlì nìkan rẹ̀ tẹ́fúrikọ̀ tẹ́fúrikọ̀ ni wọ́n yà wọ́n nìkan ló tó bàtẹ̀ lọ ọmọ tọ́jọ́ bí láàrin àwọn tẹ́lẹ̀ nǹkan tàlẹ́lú ẹ́ tàlẹ́lú náà méjèèjì láàrín tí láàánà tó dé ẹjọ́ nílẹ̀ ni bí ọmọ kaná wá ń jà nípo ní ìyá ní mo ní sáàkà ìgbọ́ ti sì náà lódún ìlú nìkan inú ìyẹn tó bá lọ bí ìyẹn ni ọmọ tó torí ẹ̀ sí oyún tó torí èyí táyà wọn fi wé bí ẹni ẹlẹ́ni tí mùsùlùmí náà bá kígbe àwọn ọ̀nà tí Islam gbé tó gbé kalẹ̀ pọ̀tí ilé ìkákèsí o ẹgbẹ́ jẹ́ ní ìtàn tí ó fẹ́ ju ìtàfẹ́ lọ ẹ̀pẹ́lẹ̀ yóò wà ayé lọ́dọ̀ ẹni tó ti gbá fílé kọ ẹ̀kọ́ wọn tẹ̀lé fúnra mẹ́bì kan ní olóyìn kí nìkan tá ló fún olóyìn àlọ́ tó jẹ́ ní eléyìí àbí tóbìnrin bá dín náà ilẹ̀ yẹn kíláàsì obìnrin tó àbí fún yẹn tí yà ní orí tó ṣe èsì náà káyẹ̀ ẹjẹ́ mọ̀lá náà mọ̀lá sọ́kọ̀ rẹ̀ ní ìtẹ́sẹ́ pé lọ́kọ̀ rẹ̀ gbọ́n ẹ̀ olówó fẹ̀ tó wá ti fẹ́ ẹ̀ ti fi fún ìyẹn ò sí lábẹ́ ìtàsọ̀ yìí àìpé ilé ìgbọ̀dọ̀ wáyé láàrin àtẹ́jẹ́ lọ́kọ̀ láàáyà wọn lọ́nà tí ó tọ́ léyìn ní jẹ́ ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta àkọ́ ìdájọ́ alákọ̀ọ́kọ́ ní kíni adùsínà ẹlẹ́ẹ̀kejì ní kíni alùkọ́bùsù ìjú ọ̀rọ̀ ìsìnàmọ́ ẹlẹ́ẹ̀kẹta àlẹ́hàn àbúkánì àlùmọ́lá àná ní iye tí ó mọ̀ ẹ̀sẹ̀lẹ̀ nígbà tí ọkùnrin bá ní ìyàwó òun lè tún lè sì ná àápè yóò jẹ́rìí lẹ́mẹ̀lò ẹ̀mẹ̀rì káyọ̀ tí ó jẹ́rìí ọ̀lẹ́ lọ́rọ̀ ti bá kún náà títí mọ̀ ti tẹ̀lé àbàmì lórí ẹgbà ẹgbẹ́ dáńkọ̀ sílẹ̀ ẹ̀rí ẹ̀tọ́ pé mẹ́rin ṣùkà lóòótọ́ lòun sọ ọ̀nà ya ẹlẹ́ẹ̀kaàrún ya ṣépè ìpè tó ti mọ̀ ẹgbẹ́ mẹ́rin pé gbogbo orí ayé àtọ̀run fòfin kọ́lọ̀ ń gbé ẹgbẹ̀lẹ̀ nípẹ́ tó wá bá lórí bẹ̀rẹ̀ pé kéjì lórí ọ̀rọ̀ à ìwọ obìnrin tí mo wọ́n ní òṣìṣẹ́ tó sọ tó náà bá dènà àníjẹ níyàwó tó ìdìbọ́kùnrin ṣe tọ́ ní ẹ̀mẹ́rin tó tó fẹ́ pẹ̀lẹ́ o obìnrin wa ti ìdìnnà ẹ̀rí ló jẹ́ rẹ̀ lòlò lẹ́ẹ̀mẹrin pé rọ́ ní ọkùnrin yẹn ń pa. ẹlẹ́ẹ̀karùn tẹ́lẹ̀ ń kọ́ olóògbé ìpele pé kí ìbínú ọlọ́nkọ́rígbé kó mọ báwọn tó wáyé kó tọ́ ní ọmọ ìsọ̀. àwọn alẹ́ ní kẹ̀kẹ́ tó jẹ́ kí tẹnìkan tẹ̀wọ̀n pé kódà wá gan rí láàárọ̀ àtakò sẹ́nì kẹ̀kẹ́. ọ̀dọ̀ pàápàá ti ṣe àlífẹ́ ọ̀dọ̀ nìkẹ̀kẹ́ ètò kò ní pé ká ká sẹ́pẹ́rẹ́tì wọn. separate pé wọ́n fẹ́ra mọ́ lójú ẹsẹ̀ náà ni o ìgbà tá separate yẹn tí yóò mọ̀ fún oúnjẹ oúnjẹ kẹ̀ ẹ̀yẹ kó ṣe ìgbà yẹn bunú máa lọ lóòjọ́ tó fi ìlú bá wọ́n kóde gíní ó gbà lọ látọjọ́ náà ẹ̀kọ́ àtọ̀ fámìlì ẹ̀mí òun ló mọ̀ ibi tí tí ó lọ ìdí wa sàánú ẹ̀kọ́ sàánú ẹ̀ ṣùgbọ́n pé ọ̀dọ̀ ọkùnrin ó tún wà èyí yóò ní ẹ̀kọ́ sí ìdá fúlàwọ̀ ìjọ mélòó àti tọ́kùnrin bá yọ̀ǹda lé ẹgbẹ́ kò ní mọ wọlé kọmọ tó wá kóńgó tó kó lè ọlọ́run á ní tí ìbáyé fọlọ́run sànú yìí kí sì kẹrẹ fún yìí ìyẹn pé àwọn nǹkan tó fi ṣe pèlè ra wọn kò bá máa ṣe ní ìjọ rẹ̀ gbọ́n kì í ṣe ń jà náà torípọ̀ ọlọ́run ní ọlọ́run kí adún níbi ṣáláàtàlá níjọba abẹ́rẹ́ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ sí àwọn àìsà kan sí hadifatu if tó yẹ pé kọ́sùfù yìí gan ìyàwó àìsà náà wájú kíní náà lẹ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ ńlá ni ìṣẹ̀lẹ̀ tó mi àwùjọ mùsùlùmí ti tì ní ẹwọ tó bá ti fọ́n náà min ummahati al-mu'minin tó tó jẹ́ kí ní àwa gbogbo mùsùlùmí Siddiqatu bintu kini sìdí tó tó jẹ́ ọmọ sàábí àgbà mi ẹ́ tó tó jẹ́ alimatu min ulama ìtẹ́ni al-muslimin náà àfáàgbà mùsùlùmí ìtẹ́ni ńlá ni tọ́ba ti fọ́ ní àtẹ̀sí fẹ́ mọ́ ń lù gan ẹ̀wùta ní ó ṣe yẹ̀bọ́ káwá tó ìyá agbègbè mùsùlùmí ẹni tá a lè fẹ́ ìṣẹ̀lẹ̀ ńlá ni so ìyẹn ni àwọn ọmọ ẹni bá jẹ́ mú insha Allah fẹ́ràn kò sí wọn ọ̀sẹ̀lẹ̀ lọ ọ̀sẹ̀lẹ̀ ara ẹni nínú ọmọdé wa láti tó ní ti táwọn pàtí ó parapọ̀ ọ̀lẹ́ ọ̀là fara mọ́rin kí ẹ máa ti mọ́rin lò ó pé ìlàbàwọ́ mi lè ṣe ìlàwọ̀ ètò ọ̀rọ̀ bọ́ọ̀lù mi àyè báwo ni mi. wọ́n ní agbọ́ nínú àfa tó ní ẹ̀ lè ṣe mọ́rin wọ́n ní ṣe kìláàfù tó ọ̀rọ̀ mọ́rin náà ó ti wọ́n kọ́ wà lórí káwọn ṣe jàmbá káwọn tó ta àdọ́kọ́ níbi díà ní káwọn tó ṣe kìláàfù kọ́lẹ́ ní ọ̀rọ̀ ọdún àjáre ní orí fásitì báyìí ẹ̀mọ̀ rí pé tí a ṣe lè ṣe ẹgẹ́ tí ó sì àwọn fámílì ẹ̀rọ sọ́tọ́ tó tóbi tán lórúkọ torí bóyá tó bèèrè bèèrè òkè àwọn ògbọ́rí ṣọláfọ́ àlẹ́lẹ́ ọ̀tílú ọ̀tọ̀wọ̀ ní pé àtọ́ ní ṣọláfọ́ ẹjá àwọn tẹ́gbára lóṣù torí pé ọ̀rọ̀ mú ìfàǹsọ̀ àmì ìbádàn àbí àwọn sọ̀hábà tọ́bá níbi láyé ọ̀dẹ́lá àmì wọ́n bá nábi lòdì àṣọ́lọ́lá aléwàálù àṣọ́lọ́m ọ̀rẹ́ rẹ̀ ó wà nù wọn àbíká ní àwọn lọ́rẹ́ rẹ̀ ẹgbogbo atásẹ́lá alẹ́gbà ní gbogbo alẹ́ ìrẹ́lẹ́ àdẹ́bìnrin ọ̀rẹ́ fífíkálì ọ̀rẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ ajọ jẹun tọwọ́ bọwọ́ sí gbogbo ẹ̀ àwọn ni abẹ́ẹ̀kọ́ mo lè wá tó mi lẹ́nu tó yẹ kọ́ là ń fẹ́sìn kọ́ sí àníbi wa papòdà tí gbogbo wọn adùkú lẹ́yọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àwọn alẹ́ nìkan tó gbégbé ní kó sì nǹkan yìí ẹgbẹ́ náà wa padà wá wọ́n ti òkè tẹ̀lé àbá ṣe wọ́n ṣe òkè tẹ̀lé lé ní ẹ̀tà àti ṣe yẹn kò sí ni. àwọn lọ àwọn tàbí tún lọ ó yẹ ẹ̀mọ̀ àwọn tá a bá níbi láyé rẹ̀ káwọn lóye ká jẹ́ ní ìjọ tàbí lọ ká mọ rírì ẹ̀ àwọn náà ṣe àbí ẹ̀yẹ tó lọ lọ lọ tó fi lórí àwọn àyímọ̀ kò sí ẹnìkan náà tó tẹ́tẹ́ tó ìmọ̀ mọ̀ sí nìkan lábẹ́ lórílẹ̀-èdè tó lé ní amẹ́rẹ̀ ẹ̀yìn yẹn ẹ̀ka tí wọ́n nù àbí àwọn tó lè kú lórí bẹ́ẹ̀ ìmọ̀ mọ̀lì kí làwọn tẹ̀lé àwọn ará Indonesia àwọn kìnnì kan ṣàfihàn àwọn bí India Pakistan ẹ̀ ànàfí ni àbí ẹ̀kọ́ àbí àwọn ará Sùdá Sòdíyà yàmọ̀ ìmọ̀ra wọn bẹ́ẹ̀ àbùkà pàtàkì yàmọ̀ ìtàwọn ìwò yàmọ̀ ìtìlẹ̀ ìdí pọ̀ sí yàmọ̀ àwọn ẹ̀yẹn ẹ̀sìn àbálẹ̀ ààrin nínú kan nínú àfàmì kẹsì tí àwọn ará àlú tí kọ̀ kẹta àkọ́yọ́ àti àwọn àbíkọ́ṣe kò sí. àwọn àyímọ́tò hadith náà tó dé aṣáàbù kutubu sitta bukhari muslim kódà gba hadith wa lórí ẹ̀rí ní gbogbo ẹ̀ kutubu wọn. àyíbẹ̀ẹ̀kọ́ kò tó sí. ìgbìlátọ̀ àrẹ àwọn kàdà lẹ́yìn lẹ́yìn ẹ̀yìn fáàdì gan ọ̀nà méjì ló tó ké sí ẹni malik malik orígil tó ṣe yìí tàbí tó kí ẹni bẹ́ẹ̀ kókó ní tọ́fọ́ ṣe àwọn fàtìmẹ̀ yún ní òbèdè yún àwọn fàtìmẹ̀ yún ní dẹ̀ni àwọn gòlá tó ṣí àlà wọn tó tó tù bí àwọn ṣé àyíká yẹn lọ malik orígil tó wà lóun ṣe ẹni rí lòun wọn ni kọ́ yẹ ká máa fi báyìí yá náà bí ẹ́ kò sí ẹ̀rí báyìí ìyẹn nípa ìwọ̀n ẹ̀ tó wá dé lọ́wọ́ bẹ̀rẹ̀ táwọn wá gbé olùkẹ́ ẹ̀rí tẹ́ mọ́ ló àtàmọ́ àtàmọ́ ni ìtàn ní ànẹ́bì nítorí kí ní ìrúgbà ìlọ́jọ́ mọ́ndì ẹ mọ́ ohun kan ó ní ìjọ ọ̀nà ẹbí òun kí lànẹ́bì wá ń ṣe kí lànẹ́bì ń ṣe ó ń gbàwẹ̀ àwọn àríkàtọ̀ bí kò tún wá ní jọjọ́ mọ́ndì fẹ́ẹ́ tó kò jọra wọn àbẹ́ẹ́nẹ́gẹ̀ẹ́ gbogbo amórí lọ́jọ́ mọ́ndì àtàárọ̀ mọ́ndé àtàlẹ́ ìwé oníkọ́mọdé mọ́lúdí mọ́ndé àbí àbí tó ẹgbẹ́ bẹ́ẹ̀ má tẹjọ́ tó bá kọ́kọ́ bọ́ sí tẹ́bí bọ́lúdé lẹ́yìn náà àwẹ̀ ló yẹ kẹ́ máa gbà tó yẹ kẹ́ ọjọ́ ìgbà aláìní fi ṣe mélòó lè wà sí lọ́dún tó ní mọ́ndé ìmítúnbọ̀jọ́ mẹ́jọ ìmítúnbọ̀jọ́ mẹ́jọ ẹ máa tẹ́lẹ̀ kan wọn kò kò sí kí kò jọra wọn ẹ̀kọ́ wẹ́rì ẹ̀ fáwọn ọ̀tẹ̀ntà níbi ṣe lẹ́yìn náà kò fẹ́ wéwò fi ṣe mọ́ mọ́ lùdì أمير ليلي كل بفضل الله وبرامته فذلك فليفقهوا ذلك خير أبي so ayé àyẹ̀ pé ààrùn mọ̀ sí kàásì mú olùfàdé láìpẹ́ àánú ọlọ́run ara ọ̀rọ̀ hamadu ṣàbìsá alìkàfàlìyẹ fọ́rọ̀ ìyẹn pé fàdé láì àánú ọlọ́run tó ṣe tó ṣe mùsùlùmí àbí tó sọ tíra kalẹ̀ fún àbí tó rán ẹbí sí táàfà túnú tó kẹ mọ́ dunú ju gbogbo nǹkan mi tẹ̀wọ̀n kejì lọ kọ́lọ̀ tẹ̀ ṣe mùsùlùmí ń tẹ̀lé fún ọlọ́ wọn wá ní kí ní fàdílà gbọ́dọ̀ àmọ́ tí fàdílà kàfà ní ọkọ̀ rà àánú ọlọ́run tọ́lọ́ ní kálẹ́bí wà ní ẹ̀yà máa dunnú ọlọ́run já nẹ́bí ẹni tí àrá rẹ̀ ní ká máa tẹ́ àtẹ̀lá nẹ́bí ní kámọ́ dunnú pọ̀tì ìdùnnú táwọn sọ ni pé wọ́n wá fi ìdùnnú síbẹ̀ ní mo mo lùdì ṣé mo lè máa dunnú jọ mi ókè ṣé tí bá ti wá ṣe mo lùdì látara àánú tọ́lọ̀ ṣe fún àtàjẹ́mùsùn mi tí bá ti wá dunnú jọ kan ó ti lé kí òtítọ́ ṣé bá ní april ọ̀tọ́ lọ́wọ́ lọ́wọ́ ní kákẹ́dùn ní jọ́kẹ́ láàrin ọdún ni ẹgbẹ́ ogun èyí tó mú àtàmú àtàmú ni tó tí sì láàfù bá wà lórí ẹ̀ kò fẹsẹ̀ wọn àwọn tó ní kò dá torí pé àwọn tó ní ó dá ẹ̀rí tó mú wá náà kò sí nílẹ̀ ṣùgbọ́n inú àmọ́ná tó ẹ̀lìmí sí الواقع والله أعلم ní àwọn tí àyìn àpá kan jáde tó ní àwọn ẹ̀bí wọn kàn fi ń gbà tí wọ́n àkíyèsí wọn ní wọ́n fẹ́ pa ẹ̀rọ wọ́n fẹ́ pa wọn. ṣòtún tí àwọn ṣé èèyàn wọn máa tó bá pé tó bá àti ìjò ṣé wọn máa náà tàbí yí. wọ́n ní ìbéèrè ni pé níbi àwọn awuyewuye tó lọ tí kanú àfa ni àwọn kan ṣe ní fún mi láti dá wọn bọ́ láti bẹ̀rẹ̀ mítìnì yìí láago méjìlá òru wọ́n sì parí ní agbomẹ́rin bí wọ́n ti sọ́lù mo sọ̀rọ̀ kan jẹ́ òpé à ah, ọ̀rọ̀ yìí gan ẹ̀yẹ ká pé iṣẹ́ rẹ̀ dáadáa àìsí mítì nìyẹn ẹ̀ sì ń gbọ́ ẹ̀ sì wá ká pamọ́ bákan náà ẹni tó ní ṣe pé kí náà jọ ń ṣe pọ̀ tẹ́lẹ̀ ìkẹta ni pé ẹni yẹn kò wá lè ṣe wá àti fún ìyókù rẹ̀ pé ẹbẹ̀rù ọlọ́run tá a fẹ́ mọ sọ yìí o dípò kó ṣe wà sí ó wá sí kíní ẹni tó wá fẹ́ sọ ẹni wá sí kíní ẹ ń sọ fún ṣé tó náà ṣe sí jàǹbá kan fún tó ẹ kó fẹ́ tún àwọn èèyàn ṣe mo ṣe àmì aláìsí rẹ̀ nígbà táwọn agbódìgbà ó máa sọ ẹni kó dáa ọlọ́rọ̀ àwọn ní alùsùn nẹ̀lú nígbà táwọn agbódìgbà ó máa sọ ẹni kó dáa ní ara amukòkò tó wà ń allegation àbí àwọn àlẹ́kìn ẹ̀rọ tó lágbára ni nígbàtí àkùsọ̀ ọlọ́lá mọ̀kòkò ló wà ní wálé ẹ̀ká àṣàrò ní ẹ̀yìn òṣèkú ẹ̀sìn bẹ̀ntì yín ń ẹni tó wà ń bẹ̀ láàfẹ́ gbọ́m̀bẹ̀ yẹ ẹni tó máa ń dà nǹkan rúbà yìí tọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tó ti tó bẹ́ẹ̀ láti dẹ́bílẹ́tì tẹ́bá náà ṣe mẹ́wàá káìpẹ́ ẹ̀fẹ́ ti mítì ní ọ̀lẹ́ ju mẹ́wàá lọ ó yà máa kàn fẹ́ẹ̀ sílẹ̀ lọ́gẹ́ ní ọba nílùú ẹ kò sá sùn fúnyẹ̀yìn òsílẹ̀ ẹni tó wà bẹ̀ náà níbi ń bẹ̀ ń fún ẹni máa ń dà nǹkan rúbà yìí. àbí wo ju ọrẹ ayé Sheikh Dr. Abdul Fattah Sarumi hafizahu Allah ta'ala afẹ́ wo ju ni wọ́n alhamdulillah kọ́lọ̀ kọ́ bá sàlẹ̀ kọ́ dáadáa fáwa àwọn àti kò sí ní tákọ̀ àwọn àti kóra nìkan gbé ókè sáfà yóò bá dápọ̀ ètò tó lè ṣe kọ́wá wé ni ẹ̀fẹ̀ kọ́wá gbọ́lọ sọ kọ́wá lọ sí nàṣíà fún ẹ̀fíṣẹ́ nàṣíà kọ́wá lẹ̀ ní dalẹ́ ń bẹ̀ àbí ọ̀gá sọ fún gbogbo ara yìí ọ̀tún kẹ̀kẹ́ náà sí láàrin ìjọba pé ṣàdílé wà lọ́rọ̀ mi ó mọ̀ fi búlù àwọn èèyàn ara ti ní rẹ̀ nígbà tó náà pé ó yá sọ tọ́ra fún ọlọ́rọ̀ wá níṣẹ́ nígbà mi gbọ́ òun ànígbà ọkọ̀kọ́ àlìbàyí náà tú alàmọ̀lẹ̀ dáa wọ́n kàrin ẹ̀sìn òrújú wọ́n yẹ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ máa fẹ́ sọ́nù lọ ọ̀pẹ́ àtàwọn sọ́nù ẹlòmí òtẹ́ náà tó bá gbogbo ẹ tó wà láwọn òdòdó àbí kíní ni àbí kíní ni tó bá ti tọ́ ọ̀rọ̀ ti bù ṣe gbàtọ́ ọ̀pọ̀ lè sọ pé lọ́wọ́ sọ́dé lẹ́nu yẹn tẹ́lẹ̀ ẹni tó wà tó lọ́rọ̀ gan sọ́dé lẹ́nu yẹn wọ́n wá fún ọlọ́run àná ẹ̀mí bìlí fún mi ètò bá fún yẹn sínú rúdú ànábì bú pẹ̀lú ìyàwó àsọ̀fíà ní òkùnkùn nígbà tí yíyọ ṣe kíní lọ́dẹ ẹ̀sẹ̀ káf tí ìyàwó àsọ̀fíà wá kí wọn tọ́jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wa sallam radiyallahu anha àníbàárà ṣèwọ́n díẹ̀ ìyẹn làwọn àfáà mọ́mí lọ pé ní nínú jáde díẹ̀ tí ẹ̀ lè jáde nù ní ti káàpù ní tí àwọn èèyàn bá dé kí tó bá bẹ̀rù ẹ̀rí ẹ̀ lẹ́rìí wọn sọ àbàkẹ́ wa ń lọ nínú òkùnkùn wọn ti rán lẹ́yìn báyìí ẹ̀mọ̀ yìí ti tẹ̀sẹ̀ ní wọn rẹ̀ fẹ́ wọn tún wọn wo tálẹ́bì ṣe wọn tètè tẹ̀sẹ̀ mọ́ alẹ́bì ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ẹ̀wà èmi àti ìyàwó mi sọ sí yá ní àwọn ń lọ sí jẹ́jẹ́ tiwa ní alẹ́bì ni ẹ̀ lọ jẹ́jẹ́ ni mo mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe ìtọ́nù yẹjúrí mi dùn ádám mọ́tò dam ṣètò ní ìgbà pẹ́ jẹ́ nínú fèlè ní fèlè lára wa mọ́tò lọ́jọ́ jẹ́ ọ̀tọ̀ wọ́n lọ jẹ́ ẹni tuntun ṣùgbọ́n tó bá délé pé ṣètò ní máa gbé ètò e ẹlẹ́yìn kí á kí ni àbẹ́bí náà wá sí mú òkòtò obìnrin olè ẹkú jẹ́ kí ní tí ò lójú mọ́mọ́ kí bá lóbi jẹ́ pínú kùkùn ní wá sí sọ̀rọ̀ tó ń bà dé bẹ́ẹ̀ ẹ̀kẹ́kẹ́ kámọ́ gbìyànjú bẹ́ẹ̀ wọn náà dùn aláì nígbà mi gbọ́ bẹ́ẹ̀ ti ti tèkù káyipẹ́ ìjúlẹ̀ ẹni tó jọ̀rọ̀ lẹ̀ ló dín dín gan tó náà á nìkú náà ni ẹ̀yin nípa á ní láti mọ̀ àlọ́ nǹkan yìí bábà tọ́ ẹni ẹ̀nà ṣe ni ẹ̀tọ́ wa sọ fọ́ńdà àti pé àmọ̀kòkò yín náà ni. nítorí wá bí ṣe ẹ̀rí ni pé dókítà kan àfikún ọlọ́ọ̀tà àlà kọ́lọ́kọ́ bá dó tiwọn àwọn ẹ̀kẹ́ tiwọn wọ́n fẹ́ pa wọn àbí pé àtẹ̀wélégbé twenty mi ọwá ní àtẹ̀wélégbé fún wọn lọ́rùn pé kí ni pé kí ni wọ́n fẹ́ pa wọn ẹ̀gbọ́ fún wọn lọ́rùn ẹ̀ ti sọ pé ẹ̀yin náà fún àwọn àtẹ̀wélégbé fún ẹni ẹnu pé gbọ́dọ̀ sọ nígbà tó wá dìgbà sí ẹ̀wọ̀n kígbe kò jọra wọn àkọ́kọ́ ni pé ẹnu kéèsì yẹn ó lè jọra nìkan kò jọra bò ní tẹ̀bílígì ló dìndí pé ẹ̀pẹ́ tẹ̀bílígì náà lè béèrè pé wọ́n tẹ̀bílígì wo lọ́wọ́ ìkànnì ń pè bẹ́ẹ̀ pọ̀tà sọ pé tẹ̀bílígì ìlú bẹ́ẹ̀ kò tó á jẹ́ ìlú òdìdí kan tó pé ẹ̀yìn sọ pé alùsùn lè kó ọdún ní alùsùn náà àbòkòkò tọ́ba sọ mẹ́tẹ̀ fún gẹ̀ẹ́sẹ̀ ìlú líìgù ìlú báyìí kọ́ àwọn òfin ló jáde ẹ̀rí jáde ọ̀fẹ́ yẹn ti ó di gbogbo yẹn ó di bí ìlú wọn tó wá mú eré àkẹ́ nínú ìlú yẹn lápẹjọ rẹ̀ kán mọ́tò gbọ́nsìn àti kán mú ọ̀yọ́ tára mú eré àkẹ́ mẹ́ pé ẹ̀sẹ̀ ìlú líìgù ìlú báyìí ní ọ̀yọ́ táwọn fáà ní lẹ́yìn kẹjọ́ lè kíni tí ó jáde sàníyà ni pé tí wọ́n bá wá jáde nígbà táwọn tó ti dẹ̀rí níwọ̀n tí wọ́n dẹ̀ rí tó bá ti nǹkan fẹ́ẹ̀ nìkan tí ó bá tí ó bá rí gbogbo ṣe gbàmọ́ra nù sí wádìí ẹgbẹ́ mílẹ̀ tuntun ṣe gbàmọ́ra bẹ́ẹ̀. lẹ́yìn náà àwọn nǹkan mí sẹ́yìn sọ yìí ẹgbẹ́ fi yanjú ọ̀rọ̀ ni kan àwọn mọ̀ṣáyé ṣe kàmọ́dín àbúrò àbùsọ́mọ́ àṣìlọ́wọ́lọ́ tààlà wọ́n ní bóyá àtẹ̀kọ́ bá ń jẹ́ nínú ìgbà irú àfáà wo ló ti ń ṣe mí nígbà tẹ́lẹ̀ kó tó jáde pé ẹ ìta àfi sọ pé ẹ ẹ mọ̀ olùdọ́ra kẹ́ ẹ ti tààrọ́ jù kẹ́ ẹ ti táwọ́ bá kẹ́ máa mọ̀ wò pé ọ̀rọ̀ tí ò ní túmọ̀ tó ẹ̀ bá ti táwọ́ bá kọ́ subhanallah nígbà tó wọn ti mítí ní four hours àbí hmm? four hours nígbà tẹ́lẹ̀ táwọn sọ yìí tó dáhùn tó pé òun ní sọ wọ́n tó wá ní kódà kèéfẹ́ ẹ̀ta kèéfẹ́ méjì kèéfẹ́ mẹ́ta ẹni tó ń sọ bẹ́ẹ̀ mẹ́rin gan tó sì wà láàrin ẹ̀tọ́ mẹ́ta méjì mẹ́rin kálá ìdá lòun ní ẹ̀ tá a bá fẹ́lẹ́ ìkún tẹ́lẹ̀ mọ́ fẹ́lẹ́ ìkún fún tẹ́lẹ̀ yẹn náà pamọ́ yẹn tó bá lóun nídìí mọ́ tòótọ́ láti fún mọ̀ ṣe ọ̀hún lè fi sípẹ́ sílẹ̀ mẹ́ta ẹni ẹni ẹni jọ ń ṣe nípa lásìlẹ̀ ẹ̀kẹ́ lọ nípa máa fi pẹ́sẹ́ náà àti bísíìnì ẹni tẹ́ ẹ̀ sọ mú bẹ́ẹ̀ pàṣẹ pé ah, kí ni ìwọ àti wọn náà ṣe pọ̀ yẹ kẹ́ pẹ́sẹ̀ wọn náà pẹ̀yẹ kẹ́ níwọ̀lẹ́ni rẹ láàrin wọn àbí olóòfófó àti ní ọ̀fẹ́ jẹun òkè tẹ́jọ ti ọ̀rọ̀ mọ́rẹ́mẹ́rẹ́ lọ́sàn ìwé wa kan lálẹ́ ni kìyàdé ń tọ́ba lè táwọn ẹni ọ̀ṣẹ́ ìjàmbá nìyẹn lásìkò yẹn ẹni tó kí ni pé àwọn ẹ̀kan ò wọ́n sọ pé ọ̀rọ̀ sọ pé kẹ́dá kọ dẹ́dẹ́ kòmínú pé kọ́ sọ yẹn fẹ́ lómi lẹ́nu ọ̀rọ̀ ilé tí ń wà dàrẹ́ẹ̀tì jù àbí nígbà tó lọ́wọ́ sí sọ̀rọ̀ nìyí mo pẹ̀lẹ́ tó gbé ẹ̀yìn gbé ẹ̀yìn tí ń bá ọlọ́rọ̀ tìbí kan àwọn bá láti wọn lọ ẹ̀yìn lẹ́gbẹ̀rù

afẹni tó sọ fún yín tó ní kéèké kéèké méjì kéèké mẹ́ta ẹ̀sọ́ kẹ̀sọ́ tó ń sọ kẹ̀sì mẹ́fídẹ́ǹsì nǹkan yẹn wá déètì jọ́ wo ló ṣẹlẹ̀ kí ni wọ́n sọ ni wọ́n gbé pamọ́ káyé lè pamọ́ sí pátákì tó lè sọ òdodo mú àlódò wọn òdodo lè fìdí ẹ̀ múlẹ̀ so gbogbo ń tọ́wọ̀ yín sọ wọ́n kàn dájú ọ̀rọ̀ rú ni nítorí ti wà á lè fẹ́rẹ̀ ni pé àlá ayé tàwìn ìrọ̀ ìfẹ́ ọlọ́run wà láyé ìmọ̀ nígbà fún ṣànà àlùkọ́ àlá allah ta'dilu ẹ má torí pé ẹ ẹ ti àwọn èèyàn kẹkẹ mọ́ ìsìdídé i'dilu huwa aqrabu lit-taqwa bàbá bẹ́ẹ̀ pé àmì ìpáyọ̀ lọ́dún tẹ̀ ìdídé báwọn yẹn lò àwọn yẹn kẹ́kọ̀ọ́ pọ̀ fún náà tí àwọn yẹn bá rí agbára ta fún wọn ó yẹ kẹ́nu ẹ̀dá sọ̀rọ̀ yìí bóyá ẹ̀dá kúkú wa sọ kẹ̀kẹ́ ni wọn náà lọ́rọ́ dídí kíni ó ń kọ́kọ́ jáde tẹ́lẹ̀ wọ́n torí èèyàn kẹtẹ́ ẹ̀sọ́ ẹ̀wọ́n gbogbo àwọn yẹn gbára mọ̀ pé tàwa lè tàwa lè kíní àbí kílò omi yíso pàmù kòkó ní ẹkú sọ yókù àbí wọ́n tó pé nínú yìí náà nínú àwọn owó tí ní ń bọ́ lẹ́rù àwọn àbáyà àwọn ẹmọ ọlọ́pàá dẹ́rù àbá àbá bẹ́ẹ̀rù ní ètò àwọn ọjọ́ àbá ju yìí lọ́gàdùgá àdẹ́dẹ́ ọlọ́pàá láì nǹkan mìíràn ti fi kan àfá àrùn ní lẹ́rù súnmọ́ sàlàfíyà tó ẹ̀kọ́ ẹ̀tẹ́gbẹ́ nírú rò ní láti gbẹ́ lómi náà nínú ẹ̀sẹ̀ sọ̀rọ̀ ìṣèlú kí ní ẹ̀fín òṣèlú mi ìyá ni bóyá lè túbà bá ní ìsá lóṣè ọdún túbà ókè yẹn túbà sòtọ ó yà sọ ẹgẹ tó ń sìn ìjọba àwọn àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ tẹ nìkan ìwé sẹsọ yẹn ẹtù wa sọ bẹ́ẹ̀ ti sọ àbí torí pé wá ní alágbájá ni ẹni tó wá sọ gẹ́gẹ́ ẹtù sí ẹgbẹ ẹni débẹ̀ wọn kẹ wá fẹ́ fẹ́ kẹ wá débi kẹkẹ padà sí ẹ̀yìn yẹn láyé nígbà fún yín tó kí yẹn kó máa kọ́ yín lọ́gbọ́n pípé gbogbo kẹ́kẹ́ bá gbogbo àgbẹ̀tọ̀ ọba lè fi díẹ̀ múlẹ̀ fọ́lọ́ ọmọ sáré ti kíni ọmọ ẹ̀dá tí gbà kó tó kú tiẹ̀ náà wọn kò wà láìwá ní kẹ́mọ́ gbà wà láì rẹ̀ kó ọ̀ ìsàlẹ̀ lójú ọlọ́wà sọ́nà wa tààlà kó sànù wa wọ́lá àdá náà. Wọ́n á òun lẹ́lọ bí ẹni tó dúró tó di ṣàìdá èyí á lè bí màá sọ bẹ́ẹ̀ ṣé wà ní kó wà ní kó gẹ́tò kò fẹ́ ní àríbá òun náà ló ti fi àrí ẹ̀ǹgbà tí wọ́n bá ti rìnrìn ẹ̀kọ́ ṣé àwọn àlọ́ ti pátá fún ẹ lọ́sẹ̀ báyìí òun ló ti múra rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ǹgbà tí yẹn jáde àbí ṣé wọ́n ní níkàtí òdòdó lójú kó fẹ́ kírun báwọn ètò àti ẹni kọ́ ya bù títì kó lọ́ra sọ mí àbọ̀ obìnrin tẹ̀ ní mú jáàbù dání ẹni wá fẹ́ kiri bọ́ọ̀lù wá sí àfa kọ́lọ́ ní ìṣù ẹ̀wọ́n lómi ìṣù ara rẹ̀ ẹni kó lọ wá sọ rẹ̀ ọ̀la ọ̀la náà. so gbogbo eléyìí ó jẹ́ káyọ̀ mọ̀ pé ó ní bí ẹ̀ ti mọ̀ ẹ́ nínú Islam ọ̀kan lẹ́nu bó ti wù ẹ́ gbogbo bí ní bàdà ti lè tó rẹ̀ ọ̀rọ̀ bàdà ti làgbà ìtawáyé wá sí ni àbí mo ń bá àwọn obìnrin sọ̀rọ̀ tó ń jọ wọ́n sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ tí gómìnà sí mọ́ mọ́ra bá ṣe àìdọ̀ pé tó bá ti mọ́ra ìrún tó wà lásìkò yẹ gẹ́gẹ́ dọ̀mọ̀ yẹn fún ẹni àbọ̀sí ẹni kálukú àmì ọ̀rọ̀ náà obìnrin bọ́ tó bá láàrin ìjà ń kọ́ tó wà ní kíríkà ní wọ́n lọ́wọ́ kàrà pẹ̀lú yìí ilé fi kólú mẹ́mọ́ lọ gbọ̀ngbọ̀n náà nù tó wà bí tó ti wẹ̀ náà nù. ẹjẹ́ kìrìsì báwa ló fi kó fi rìn yẹn lẹ̀ ní káyíká tún nìyí ó sì ti mọ́ra tó fà á tún nìyí mọ́ngírì òfin kí ni kò gbọdọ̀ tó bá kódà gẹ́gẹ́ yóò gbọdọ̀ kí sùn yẹn pọ̀ ká ní bóun ní wàá sí táìpẹ́ òun tó tún lò jẹ́ pọ̀ ni bóyá júlì á ń tètè mọ́ lọlé bóyá ká ásìlì tó tó àbí ká sì tó ju ọ̀dẹ̀dẹ̀ ọ̀dẹ̀dẹ̀ bọ̀tà ásìlì ní kí mọ́ júlì tó tó tó wọ́n fi àwò lé ní yóò ṣe tó bá tẹ adó ní kárangídá àìrí sọ́rẹ̀ á padà pé ṣùgbọ́n tó bá rí kí yẹn ti lè wẹ̀ kò ní dúró pé gẹ̀ẹ́sẹ̀ ń lágbọ̀dọ̀ délé mi tọ́rọ bí jẹ́ pé kọ́kílì tí wọ́n ṣe bìkan fáwọn obìnrin ìyẹn náà ní báà ti ń rí àbí kọ́kílì tọ́lẹ̀ tó yẹ kí ṣètúrùmù náà wá fúnra kó wà náà lò tètè ó jẹ́ tó bìnrin nìkan kó wọ́n kọ́ lọ́wẹ̀ kó lọ́wẹ̀ kó ti jáde kó ti lọ sí òun bẹ́ẹ̀ ló mọ̀ wá wá sáré wá ẹ tí ṣe rárá fún òun ẹ̀yìn tó wà sí báyìí olómọ tó kọ́ra rẹ̀ sùn ọ̀la àlà náà. àwọn ò fẹ́ wọn. ó ò ti kún. tóbìnrin bá ní ọkùnrin ṣe ó súnmọ́ tí ọkùnrin dì náà obìnrin ó jẹ gbàgbé. ẹ òun ṣe ẹmẹ ẹni ẹmẹ ẹni báwo dáhùn àtọkọ tó yàwó rẹ ni. ẹ kọ̀dọ̀ ẹni mẹ́rin mú wá nìyẹn ìgbà fọkùnrin tuntun náà. lẹ́yìn náà inú ta kò ń yà á ń tẹ́lẹ̀ kéde tó obìnrin lọ fọkùnrin ṣe kì bá lọ pé obìnrin ṣe. Nam. Ẹni ẹgbẹ́ ayé sọ̀rọ̀ rẹ̀ ẹkú lọ wúwo ẹ̀dígbà wọn. Àbí ẹ̀dí ti tún ọjọ́ rẹ̀. Ẹni àdó àti ẹ̀mọ́ ẹ̀dẹ́ ti fi ṣe sùjú. Ṣé lè lo èdè mi? kálíláruwá ló dá ìgbọ́tà bá máa àfáàrà lè dì wọ́n ṣe nẹ́fílà àbọ̀rọ̀ èèyàn méjèèjì àárí ìyẹ̀pẹ̀yà láàrin nẹ́fílà àti ọ̀rẹ́ níbi àdúrà táwọn ṣe lórí ìlú méjèèjì láti ṣe ìdúrà ọ̀làrà náà. Thank you. obìnrin tó ní àìdọ̀ lásìkò oorun kan irun yẹ kò ní san torí kó ti ní ẹsìtì láti kíni pàtàkì lábẹ́ jẹ́ pé yóò bèèrè tó dẹ̀ jẹ́ tó bá di tìrì yẹn pé àyè gbà wọn ó bá ní nǹkan ọ̀sẹ̀ ẹnì kan lè lọ́kàn àìbá ah, ti ti kíláàsì wà ara tá à ń sọ fún yín nù tó bá tẹ̀sí àsìkò yẹn lè sí ní ẹsìtì yẹn kò ní lè kíni kò ní kírun yẹn kò ní yẹn ìgbọ́dọ̀ ẹgbẹ́ ní àìdọ̀ tán lásìkò oorun yẹn òjò tó àìdọ̀ bá tán tó rẹ̀ yóò fi hàn torí pé ó ti kó nínú ẹtìtì lásìkò kódà bẹ́ẹ̀ tó lọ tá a máa ń kẹ́kọ̀ọ́ ni àáka fún bí aláàárẹ̀ tó dàbó ní àjò tí ìnira wà fún tó wá lọ mọ́ra lásìkò asúrì ní àìdọ̀ rẹ̀ tán yóò fi fi kí ni tó fi sórí mi torí méjèèjì ṣe papọ̀ ẹgbẹ́ tó ọ̀làọ̀là náà. سبحانك اللهم وبحمدك وسلام على السلام عليكم ورحمة الله وبركاته. Thank you.